máàkù orí kẹrìnlá nígbà tí àjọ̀dún ìrékọjá àti ti àìwúkàràkù ọ̀túnla àwọn olórí àlùfáà àti àwọn amòfin ń wá ọ̀nà tí wọn yóò fi rí jésù mú kí wọ́n pa á nítorí wọ́n wí pé. kí ó má jẹ́ àkókò àjọ̀dún kí rògbòdìyàn má bàa bẹ́ sílẹ̀ láàrin àwọn ènìyàn. nígbà tí jésù wà ní bẹ́tánì bí ó ti jókòó tí ó fẹ́ máa jẹun ní ilé símónì tí ó dẹ́tẹ̀ ní ìgbà kan rí obìnrin kan wọlé wá tí ó mú ìgò ojúlówó òróró ìpara olóòórùn dídùn kan tí ó ní iye lórí lọ́wọ́ ó fọ́ ìgò náà ó bá tó òróró inú rẹ̀ sí jésù lórí ṣùgbọ́n inú bí àwọn kan níbẹ̀ wọ́n ń sọ láàrin ara wọn pé. kí ló dé tí a ń fi òróró yìí ṣòfò báyìí bí a bá tà á ìgbà tó nǹkan bí ọ̀ọ́dúnrún wo fàdákà àbá ti fa àwọn tálákà. báyìí ni wọ́n fi ohùn líle bá obìnrin náà wí ṣùgbọ́n jésù wí fún wọn pé ẹ fi í sílẹ̀ kí ni ẹ̀ ń yọ ọ́ lẹ́nu sí ohun rere ni ó ṣe sí mi nítorí ìgbà gbogbo ni ẹ ní àwọn tálákà láàrin yín nígbàkúùgbà tí ẹ bá fẹ́ ẹ lè ṣe nǹkan fún wọn ṣùgbọ́n kì í ṣe ìgbà gbogbo ni èmi yóò máa wà láàrin yín ó ti ṣe ohun tí ó lè ṣe ó fi òróró kun ara mi ní ìpalẹ̀mọ́ ìsìnkú mi mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé a ó máa sọ ohun tí obìnrin yìí ṣe ní ìrántí rẹ̀ níbikíbi tí a bá ń wàásù ìyìn rere ní gbogbo ayé. Júdásì Ìsìkáríótù ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn méjìlá bá lọ sí ọ̀dọ̀ àwọn olórí àlùfáà ó lọ fi Jésù lé wọn lọ́wọ́ nígbà tí wọ́n gbọ́ ohun tí ó bá wá inú wọn dùn wọ́n bá ṣe ìlérí láti fún un ní owó Júdásì wá ń wá àkókò tí ó wọ̀ láti fi Jésù lé wọn lọ́wọ́ ní ọjọ́ kìíní àjọ̀dún àìwúkàrà ní ọjọ́ tí wọ́n máa ń pa àgùntàn láti ṣe àjọ̀dún ìrékọjá àwọn ọmọ ẹ̀yìn jésù bíi pé. níbo ni o fẹ́ kí a tọ́jú fún ọ láti jẹ àsè ìrékọjá. ó bá rán méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó wí fún wọn pé. ẹ lọ sí inú ìlú ọkùnrin kan tí ó ru ìkòkò omi yóò pàdé yín ẹ tẹ̀lé e. kí ẹ sọ fún baálé ilé tí ó bá wọ̀ pé olùkọ́ni wípé yàrá wo ni ààyè wà fún mi níbi tí èmi àti àwọn ọmọ ẹ̀yìn mi ti lè jẹ àsè ìrékọjá yóò fi yàrá ńlá kan hàn yín ní òkè pẹ̀tẹ́ẹ̀sì tí wọ́n ti tọ́jú sílẹ̀ níbẹ̀ ni kí ẹ ṣe ètò sí. àwọn ọmọ ẹ̀yìn náà bá lọ wọ́n wọ inú ìlú wọ́n rí ohun gbogbo bí jésù ti sọ fún wọn wọ́n sì tọ́jú gbogbo nǹkan fún àsè ìrékọjá nígbà tí ó di ìrọ̀lẹ́ jésù wá síbẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn méjìlá bí wọ́n ti jókòó tí wọ́n ń jẹun jésù ní. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ọ̀kan nínú yín tí ń bá mi jẹun ní ìsinsìnyí ni yóò fi mí lé àwọn ọ̀tá lọ́wọ́. wọ́n bẹ̀rẹ̀ sí í dààmú ọ̀kọ̀ọ̀kan wọn ń béèrè pé. àbí èmi ni. ṣùgbọ́n ó wí fún wọn pé. ọ̀kan nínú ẹ̀yin méjèèjìlá ni tí ó ń fi òkèlè run ọbẹ̀ pẹ̀lú mi nínú àwo kan náà nítorí ọmọ ènìyàn ń lọ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ nípa rẹ̀ ṣùgbọ́n ẹni tí yóò fi ọmọ ènìyàn lé àwọn ọ̀tá lọ́wọ́ gbé ìbá sàn fún un bí a kò bá bí i. bí wọ́n ti ń jẹun jésù mú búrẹ́dì ó gbàdúrà sí i ó bù ú ó fún wọn ó ní ẹ èyí ni ara mi ó tún mú ife ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó bá gbé e fún wọn gbogbo wọn mu nínú rẹ̀ ó wí fún wọn pé. èyí ni ẹ̀jẹ̀ mi tí a fi dá májẹ̀mú ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé n kò ní mu nínú èso àjàrà mọ́ títí di ọjọ́ tí n ó mu ní ọ̀tun nínú ìjọba ọlọ́run. lẹ́yìn tí wọ́n kọ orin tán wọ́n jáde lọ sí òkè olivi jésù bá sọ fún wọn pé gbogbo yín ni ẹ ó padà lẹ́yìn mi gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé ọwọ́ yóò tẹ olùṣọ́ àgùntàn àwọn àgùntàn yóò bá fọ́nká ṣùgbọ́n lẹ́yìn tí a bá ti jí mi dìde n ó síwájú yín lọ sí Gálílì. ṣùgbọ́n Pétérù wí fún un pé bí gbogbo ènìyàn bá padà lẹ́yìn rẹ èmi kò ní padà. Jésù wí fún un pé mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé ní alẹ́ yìí kí àkùkọ tó kọ ní ẹ̀ẹ̀mejì ìwọ náà yóò ṣẹ́ mi ní ẹ̀ẹ̀mẹ́ta. ṣùgbọ́n Pétérù tó tẹnu mọ́ ọ pé bí ó bá kan ọ̀ràn pé kí n bá ọ kú síbẹ̀ n kò ní sẹ́ ọ. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ọmọ ẹ̀yìn yòókù ń wí. wọ́n dé ibì kan tí wọ́n ń pè ní gethsemane. ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ jókòó níhìn-ín nígbà tí mo bá lọ gbàdúrà. ó wá mú pétérù jákọ́bù àti jòhánù pẹ̀lú rẹ̀. àyà bẹ̀rẹ̀ sí í pa á ó bẹ̀rẹ̀ sí í dààmú ó wí fún wọn pé. ọkàn mi bàjẹ́ tó bẹ́ẹ̀ tí mo fẹ́rẹ̀ lè kú ẹ dúró níhìn-ín kí ẹ máa ṣọ́nà. ó bá lọ sí iwájú díẹ̀ ó dojú bolẹ̀ ó ń gbàdúrà pé bí ó bá ṣeé ṣe kí àkókò yìí kọjá lórí òun ó ní. bàbá bàbá ohun gbogbo ṣeé ṣe fún ọ mú kí ife kíkorò yìí kọjá kúrò lórí mi ṣùgbọ́n ìfẹ́ tìrẹ ni kí o ṣe kì í ṣe ìfẹ́ tèmi. ó padà lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ mẹ́ta ó rí i pé wọ́n ti sùn lọ ó wí fún pétérù pé símónì ò ń sùn ni o kò lè ṣọ́nà fún wákàtí kan péré gbogbo yín ẹ máa ṣọ́nà kí ẹ tún máa gbàdúrà kí ẹ má bàa bọ́ sínú ìdánwò ẹ̀mí fẹ́ ṣe é ṣùgbọ́n ara kò lágbára. ó tún lọ gbàdúrà ó sọ àwọn ọ̀rọ̀ kan náà bíi ti àkọ́kọ́ ó tún wá ó rí i pé wọ́n tó ń sùn nítorí pé oorun ń kùn wọ́n púpọ̀ wọn kò wá mọ ìdáhùn tí wọn ìbá fi fún un mọ́ ó padà wá ní ẹ̀kẹta ó sọ fún wọn pé. ẹ sì wà níbi tí ẹ ń sùn tí ẹ ń gbádùn ìsinmi yín àbùsébùse àkókò náà tó wọn yóò fi ọmọ ènìyàn lé àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ ẹ dìde ẹ jẹ́ kí a lọ ẹni tí yóò fi mí fún àwọn ọ̀tá ti súnmọ́ tòsí. bí jésù ti ń sọ̀rọ̀ lọ́wọ́ júdásì ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn méjìlá dé pẹ̀lú àwọn ènìyàn tí ó mú idà àti kùmọ̀ lọ́wọ́ wọ́n wá láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn amòfin àti àwọn àgbà ẹni tí ó fi í fún àwọn ọ̀tá ti fi àmì fún wọn ó ní. ẹni tí mo bá kí tí mo bá fi ẹnu kàn ní ẹ̀rẹ̀kẹ́ ni ọkùnrin náà ẹ mú un kí ẹ fà á lọ ẹ má jẹ́ kí ó bọ́. lẹ́sẹ̀kẹsẹ̀ bí ó ti dé Júdásì lọ sí ọ̀dọ̀ Jésù ó kí i ó ní. olùkọ́ni ó sì dá ẹnu dé ilé ẹ̀rẹ̀kẹ́ àwọn tí ó bá a wá bá sùlùmọ́ jésù wọ́n mú un ṣùgbọ́n ọ̀kan nínú àwọn tí ó dúró fa idà yọ ó fi ṣá ẹrú olórí àlùfáà ó bá gé e létí jésù bá sọ fún wọn pé ẹ mú idà àti kùmọ̀ lọ́wọ́ láti wá mú mi bí ẹni pé ẹ ń bọ̀ wá mú ọlọ́ṣà lójoojúmọ́ ni mo wà pẹ̀lú yín nínú tẹ́ḿpìlì tí mò ń kọ́ àwọn ènìyàn ẹ kò ṣe mú mi nígbà náà ṣùgbọ́n kí àkọsílẹ̀ lè ṣẹ ni èyí ṣe rí bẹ́ẹ̀. nígbà náà ni gbogbo àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá fi í sílẹ̀ wọ́n bá sá lọ. ọ̀dọ́mọkùnrin kan tí ó jẹ́ pé aṣọ funfun nìkan ni ó dàbò ara ń tẹ̀lé. nígbà tí wọ́n gbá a mú ó fi aṣọ ìbora rẹ̀ sílẹ̀ ó bá sá lọ ní hòhò. wọ́n mú jésù lọ sí ọ̀dọ̀ olórí àlùfáà gbogbo àwọn olórí àlùfáà àti àwọn àgbà àti àwọn amòfin wá péjọ síbẹ̀ pétérù wà ní òkèèrè ó ń tẹ̀lé títí ó fi wọ agbo ilé olórí àlùfáà ó bá jókòó pẹ̀lú àwọn ìránṣẹ́ wọ́n jọ ń ya iná àwọn olórí àlùfáà àti gbogbo ìgbìmọ̀ ń wá ẹ̀rí tí ó lòdì sí Jésù kí wọ́n bá lè pa á ṣùgbọ́n wọn kò rí nítorí ọ̀pọ̀lọpọ̀ ní ń jẹ́rìí èké sí i ṣùgbọ́n ẹ̀rí wọn kò bá ara wọn mu àwọn kan wá dìde wọ́n ń jẹ́rìí èké sí i pé. a gbọ́ nígbà tí ó ń wí pé èmi yóò wó tẹ́ḿpìlì tí ènìyàn kọ́ yìí láàrin ọjọ́ mẹ́ta èmi yóò gbé òmíràn dìde tí ènìyàn kò kọ́. síbẹ̀ ẹ̀rí wọn kò bá ara wọn mu nígbà náà ni olórí àlùfáà dìde láàrin wọn ó bi jésù pé ìwọ kò fèsì rárá ṣùgbọ́n ó sáà dákẹ́ ni kò fèsì kankan olórí àlùfáà tó bi í pé ìwọ ni kristi náà ọmọ olùbùkún jésù dáhùn pé èmi ni ẹ ó rí ọmọ ènìyàn tí ó jókòó lórí ìtẹ́ pẹ̀lú agbára ọlọ́run tí ìkúùkù yóò sì máa gbé e bọ̀ wá. olórí àlùfáà bá fa ẹ̀wù rẹ̀ ya ó ní. ẹlẹ́rìí wo ni a tún ń wá ẹ ti gbọ́ tí ó sọ̀rọ̀ òdì sí ọlọ́run kí ni ẹ wí. gbogbo wọn bá dá lẹ́bi wọ́n ní ikú ni ó tọ́ sí i àwọn akẹ́ bẹ̀rẹ̀ sí títọ́ sí lára wọ́n fi aṣọ bò ó lójú wọ́n wá ń sọ ọ́ ní ẹ̀ṣẹ̀ wọ́n sọ fún un pé sọ ẹni tí ó lù ọ́ fún wa wòlíì. àwọn ẹ̀ṣẹ̀ wa ń gba létí ni wọ́n ti mú un lọ sí àtìmọ́lé. nígbà tí pétérù wà ní ìsàlẹ̀ ní agbo ilé ọ̀kan nínú àwọn ìránṣẹ́bìnrin olórí àlùfáà dé nígbà tí ó rí pétérù tí ó ń yáná ó tẹjú ó ní. ìwọ náà wà pẹ̀lú jésù ará násárẹ́tì. ṣùgbọ́n pétérù sẹ́ ó ní. èmi kò mọ̀ ohun tí òun sọ kò yé mi rárá ó wá jáde lọ sí apá ẹnu ọ̀nà agbo ilé bẹ́ẹ̀ ni àkùkọ kan bá kọ ìránṣẹ́bìnrin náà tún bẹ̀rẹ̀ sí sọ fún àwọn tí ó dúró pé. ọkùnrin yìí wà nínú wọn. ṣùgbọ́n ó tún sẹ́ nígbà tí ó ṣe díẹ̀ sí i àwọn tí ó dúró sọ fún pétérù pé. dájúdájú ó wà nínú wọn nítorí ará gálílì ni ọ. pétérù bá bẹ̀rẹ̀ sí ṣépè ó bá ń búra pé. n kò mọ ọkùnrin tí ẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ àkùkọ kọ ní ẹ̀kejì pétérù wá rántí ọ̀rọ̀ tí jésù sọ fún un pé. kí àkùkọ tó kọ ní ẹ̀ẹ̀mejì ìwọ yóò sẹ́mi ní ẹ̀ẹ̀mẹ́ta. orí pétérù wú ó bá